Jabaru olókọ́kọ́ fún bàbá ẹ̀ máa gbà ní mọ́tò ní lọ́rin tí bàbá ẹ̀ máa gbà lo mọ́tò láyé ó ròde lọ bá ti wá láti lọ́rin yìí nísìnyí wá pẹ́ dé bàbá kí ló tẹ́ fi pẹ́ dé à goslo ni mọ́tò tètè kú ní gáréjì lọ́fà gáréjì báwo ṣé ẹ̀ ní mọ́tò ni ọlọ́run tí ì ṣe é ọmọdé ọ̀dọ́ bá rí bẹ́ẹ̀ ẹ̀ka lọ́nà gbẹ̀mí Jabaru mọ́tò pọ̀ mẹ́rẹ̀ẹ́pẹ́tẹ́ tọ́wọ́ rí bẹ́ẹ̀ bàbá ọkọ̀ ọ̀rọ̀ mọ́tò yìí ẹ̀ náwó sí lọ́bàá wí nínú ọgbà lọ́bàá wí bẹ̀kẹ́ mú bàbá wa mú ètò wù ọwọ́ àmọ́ wa ọdún tó wá sí lọ rí ẹ̀yìn bá dẹ́bi àbàhámà. alàlọ́dọ̀tọ̀ jàmọ́tò tó wà lọ́dẹ tẹ́bàdì tó fún ọ lórí ní mọ́tò yìí àwọn òbí bẹ́ẹ̀ gba iṣẹ́ kò dúró déédéé ẹlẹ́bi gíga ni torí náà bàbá ẹ̀dá mọ́tò yìí padà fún jàmbá ẹ̀yà aráàlú ẹ̀dá mọ́tò yìí padà mo wà ní pé ọdún mẹ́wàá lónìí ẹ̀ka gbé mọ́tò fún mi ìyá mọ́tò lọ sóde ni ẹnìkan wò mí sòsò sọ mọ́tò sàánù mi káàdé kí n dáwọ́ tó padà wá èmi ò lè fi sóò lóore mọ́tò eléyìí o èmi ọmọ lò bọ́ọ̀nà ṣe síjú ara lọ rẹ̀ pé ha wọ́n ti fẹ́ gbà kan máa lọ́wọ́ káàdé bá dá mọ́tò jọ àdìsá gbé wá sàràkí gbé wá gbogbo ẹ gbé wá fún un bó ṣe wá rọ́nà lọ́nu jàmá. ìmáàmù bàbá Basiru láìpẹ́ yìí nísìnyí wọ́n ti forty one years lórí ipò lọ́rí kọ́ dé àwọn ti forty one years lórí ìmáàmù àbẹ̀rẹ̀ yìí ni ń bọ̀ nígbà tó wá ṣe tán bàbá tó wá fẹ́ ìyàwó kékeré kan mm-hmm. ọmọ twenty five years uh-huh. bàbá tó wá fẹ́ lẹ́yìn eh, under seventy mm-hmm. wọ́n á gbé ọmọ tuntun sílé lọ́dún yìí nísìnyí wọ́n tó lọ mọ́kà lọ́dún ni àwọn àtìyàwó wọn tó tẹ́sẹ̀ fẹ́ àti ọmọ wọn kan táǹpẹ̀ lábíóyè táàbúrò tèmi bí fún wọn ìfà ìdẹ́bí àbáhámà pàtó wá rí bẹ́ẹ̀ jàbáàrù wá lu ayé rẹ̀ lóòótọ́ ọlọ́run wá fẹ́ fara rẹ̀ hàn jàbáàrù wọ́n bá láwọn fẹ́ ṣe kíni fún wọn láwọn fẹ́ bá àwọn mẹ́ta ṣìnkú fún ọkọ̀ ojú omi ẹ tó sì gbé mọ́tò yìí lọ ní bàbá wa asámọ̀ pẹ́sẹ̀tì ẹ̀ wà láyé ní ìsìnkú tí kú o Buhari abita ni ẹ bàbá gíga ibà nẹ́bí abahama bàbá ẹ̀ ní mà padà síbò tuntun fẹ́ sọ̀kalẹ̀ sínú o wọ́n wá ṣe kíni ẹ wọ́n wá gbé mọ́tò yìí síìpù lélẹ́yìí bàbá wọn ti kó kọ́ rẹ̀ sára rẹ̀ asa sẹ́rẹ́ tó sẹ́wọ́ jabar wọ́n ti kọ́kọ́ rẹ̀ sí ọ̀dẹ̀ rí báyìí confam ìlú ẹ̀dẹ́ dùn pé èmi jabar èmi náà ní sí ọkàn mi balẹ̀ àfà owó tó kù tó wọ́n mọ́tò bíi pé bó ṣe ń tagun property rẹ̀ nìyẹn ọ̀tà tó tún yáwó sí mọ́tò yìí ló tọ́ ọdún ọ́fíìsì tó ti fẹ́ gba mọ́tò kò bá mọ́tò ń bẹ̀ mọ́ àwọn tó gbé ọwọ́ dà kò rí wọn mọ́ àwọn èbó dà kò rí wọn mọ́. Jàbọ́rì padà padà sóko lọ orókó kẹ́yìn ni o mm, mm. tó fi jọ́rọ̀ ọba rẹ̀ ní pé